وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله في الحديث الثاني والخمسين ومائتين وألف وعن عدي رضي الله عنه قال سألت رسول الله صلى الله عليه وآله وسلم عن صيد المعراض فقال إذا أصبت بحده فقل وإذا أصبت بعرضه فقتل فإنه وقيل فلا تأكل رواه البخاري وعن أبي ثعلبة عن النبي صلى الله عليه وسلم قال إذا رميت بسهمك فغاب عنك فأدركته فقلت ما لم ينتن أخرجه مسلم وعن عائشة رضي الله عنها أن قوما قالوا للنبي صلى الله عليه وسلم إن قوما يأتوننا باللحم لا ندري أذكر اسم الله عليه أم لا وقال سموا الله عليه وقلوا سموا الله عليه أنتم وقلوا رواه البخاري àwọn ìgbà wáyé wọn náà dá lórí ṣíṣe ọdẹ ìgbà ọlọ́kọ̀ọ́kọ́ wọn lọ́kọ̀ọ́dọ̀ àdí ibn Hatim al-Ta'i radiyallahu anhu ó ní mo bí Ànábì sallallahu alaihi wasallam léèrè an sayd al-mi'raj nípa àdájọ́ ẹran tá a ṣe ọdẹ rẹ̀ látàrí pa lù ú alóníkùnmápa tí èèyàn bá rí ẹranko eléyìí tó lu àṣẹ jíjẹ rẹ̀ lẹ́tọ̀ọ́ nínú àwọn ẹranko inú gbó àwọn ẹranko orí ọ̀dàn àwọn aláǹfààní ká súnmọ́ ṣùgbọ́n àríńká lè fi pa pẹ̀lú sọ́nsọ́ ẹnu rẹ̀ ṣùgbọ́n àríńká lè fi lù pa ǹjẹ́ tá bá lù pa gẹ́gẹ́ bí agbárin gẹ́gẹ́ bí ehoro ǹjẹ́ tá a bá lù pa sọ̀tọ̀ka jẹ tọ̀kọ́l ìdá ọ̀sọ́pùtò bí hajjihi fọ̀kùn ntọ́ sọdẹ tó bá yẹ pé mímú ntọ́ fi pa ńlọ fi rí pa mímú ẹnu ntọ́ fi pa sísọ ẹnu rẹ̀ ńlọ orí fi gún un anábì ní kò jẹ wàyíra ọ̀sọ́tẹ̀bì àrùbẹ̀ tó bá ṣe pé ẹgbẹ́ nǹkan ẹgbẹ́ kùmà ńlọ lò láti fi nà fàkọ́tẹ̀lì ńlọba pa pé iná hu wákìyèwò àjẹpẹ́ ẹranko eléyìí tó ti pa lù ní nǹkan pa ni fẹlẹ́ ẹ̀ta kò ọ̀gbọ́dọ̀ jẹ́ nítorí polówó ẹlẹ́dàá nínú àwọn ẹranko tó ṣe jíjẹ rẹ̀ léèwọ̀ wọn náà ní alimọ̀kúdà alimọ̀kúdà wọn náà lẹ́ranko tó ṣe pa lò ní nǹkan pa ọ̀tọ́kajẹ eléyìí túmọ̀ sí pé níta fi pa ẹran tó ṣe pé yóò tu ẹ̀jẹ̀ jáde òun náà ní nǹkan tá a lè fi pa tí ó sọ bẹ́ẹ̀ tọ̀ àmọ́ níta fi pa tó túmọ̀ sí pé alùpàá ni ẹ̀jẹ̀ ọ̀rá yìí jáde lára rẹ̀ eléyìí òkú ń bete ni ẹ gbọ́dọ̀ jẹrú ẹ̀ torí ẹ̀ tó bá gbérú ẹranko yín alùlù nìkan lùlù tá a lù nìkan ó fún aláǹfààní láti súnmọ́ àfi wá aláǹfààní àti dúnbù rẹ̀ pa ìgbà náà ni ó jẹ́ tán fún aláti jẹ àmọ́ lùlù tá a lù ló ṣe kú pa kọ̀tọ́ka jẹ o nítorí pókù ń ẹran ni wọ́n ń perú rẹ̀ lábẹ́ òfin ṣẹ́ríà ẹlẹ́mú ẹni tó ní pọpọ akọ́nà tẹ́ ẹ bá fi lè ba láàyè sẹ́pẹ́ lùlù tẹ lù náà lọ́pàá kọ̀tọ̀ka jẹ eléyìí jẹ ọ̀kan nínú bá ti lè pa ẹranko tí ò ní jẹ́tọ̀ fún wa láti jẹ irú ẹ̀ náà ni ẹranko ilé ìtòsí pẹ́yìn ti jẹ tàkúté sínú ọkọ yín tọ́wá dé làárọ̀ ẹ wá gba pé tàkúté ti jẹ ọ̀pá gbàrin ọ̀pá ehoro ọ̀pá kẹ́tẹ́kẹ́tẹ́ ẹnu gbó ọ̀pá ẹṣin inú gbó ṣùgbọ́n gbàtẹ́ débẹ̀ sí ẹ bá kó wọn ti kú kọ́ńtọ́kẹ́ jẹ́ lábẹ́ òfin ṣẹ̀ríà tó bá yẹ pé tàkúté mú wọn kalẹ̀ ẹ sì bá wọn pẹ̀lú ẹ̀mí lọ́rùn wọn ìgbàláyé wà fún yín pé kẹ́ ẹ dóńbó wọn kẹ́ ẹ wá jẹ nígbà náà àmọ́ tẹ́ ẹ bá fi lè bẹ́ẹ̀mí lọ́rùn wọn tó jẹ́ pé tàkúté yín ló ṣe kú pa wọn kọ̀tọ́kẹ́ jẹ́ o ẹnìkan wọn pé ọ́dà tó bá ti pé ńgbà táwọn ń jẹ tàkúté o àwọn sọ pé bisimilahi allahu akbar àwọn adébẹ̀ làwọn bá kó ti pé horo àwọn bá kó ti bá wọn di ẹ̀fà mú àwọn bá kó ti bá wọn mú ìgalà ṣùgbọ́n gbà táwọn ó débẹ̀ àwọn bá kó wọn ti kú tẹ́lẹ̀ sí ńlá ìhàn ọlọ́ọ̀hún ẹ̀kọ́ eléyìí táwọn ṣe kòtó kòtó kòtó rárá oníṣẹ́ bíbẹ́ náà ní ká bá sọ ajá ta ní kẹ́jọ́ bá wọn mú ẹranko tá a fẹ́ dọdẹ rẹ̀ bẹ́ẹ̀ náà ní ká bá ta ọfà. tí ẹranko tá a fẹ́ dẹjọ́ rẹ̀ tí bá bisimilahi allahu bẹ́ẹ̀ ni ìyàtọ̀ wà láàrin méjèèjì tọmọ pé nígbà tí wọ́n ta ọfà tó sọ ajálẹ̀ kọ́bọ̀ sọdẹ orí tó fẹ́ sọdẹ rẹ̀ tó fẹ́ sọdẹ rẹ̀ bisimilahi allahu ẹnu tí ká mà nípa òfin ọwọ́ ọ̀pàtàkì púpọ̀ àwọn ọjẹ táwọn ń sọ bẹ́ẹ̀ kò fẹ́ sí tọ́ka torí pé tẹ́lẹ̀ náà ẹ̀sìn wo ni wọ́n gbọ́ yìí tẹ́lẹ̀ náà débólógún là. kí ló fẹ́ sọ pẹ̀lú ìlú dáwà àwọn náà ti wá fẹ́ fún àwọn pẹ̀lú gbogbo ẹran tó ń pa òsì fẹ́ fún àwọn gbogbo ẹran tó ń pa. ọ̀jẹ̀ ti ń bọ́ ọ adé lóúnjẹ ọpẹ ẹran gbẹ ni wọ́n fẹ́ràn ẹran gbẹ bá wò abókùn gbèsè ẹran nítorí pé ẹran tí káfíìrì pa kódà kó ṣe pé ọ̀pá bó ti á sọ pé kò nítorí pé yẹ kó sọ ara má jẹjẹ kújẹ ẹni tí ó kí wọn má jẹjẹ kújẹ kọ mọba sì fara yín ní jẹkújẹ àti kọ gbàgbọ́ yẹ sísá tọba fi lè lu ẹran pupa lúlù tó lu pa ọ o ti sọdọ fún bèjì rẹ ọgbọ́dọ̀ jẹ kó dú ni tọba sì jẹ etí apá ọkà láti dú wọn àwọn ẹranko tó lu ajá oríṣi méjì ni wọn ẹranko tó fara mọyàn ń gbà ẹranko tọ́takùnyà tí kì í gbé pẹ̀lú èèyàn àwọn ẹranko tó ń gbé pẹ̀lú èèyàn àfi kẹ́ ẹ̀rí dájú kákákọ́ ẹdún bò wọn ìgbà náà wọ́n tó jẹ́ tọ̀ tó bá ti dé ìta máa gún un bí ra fún gbẹ̀rùgbẹ̀ gùn ṣùgbọ́n àwọn ẹranko àwọn èèyàn tó jẹ́ pé wọ́n máa rí ìyàn sá ọ̀tọ́ká jẹ wọn àfi tá a bá sọ jẹ wọn tá a bá sọ jẹ wọn gba bó ti ṣe tó àti bó ti ṣe yẹ eléyìí tá à ń ṣàlàyé wọn ní. ọgbọ́dọ̀ gbé ẹran pa kọjẹ àbí kọ sọdẹ rẹ. wọ́n sọ pé tó bá sí ẹranko tí ń gbé pẹ̀lú wa ni lọ́ba ara rí tó bá di pé rí yàn tó ti rí yàn yóò máa lé yàn kalẹ̀ tó bá jó ni wọ́n fẹ́ kàn pa tó sì jẹ́ eléyìí tó gbúwo ni wọ́n fẹ́ tí ọ̀pá bíi ràkúnmí báwo láti ṣe wọ́n ní tá a bá gbìyànjú láti dúró rẹ̀ gbọ̀nà tá a máa dúró rẹ̀ gbà pípa àwọn ọ̀bá ká tẹ̀lé àgbà pípẹ́ pa gbọ̀nà tẹ̀ máa pa ẹranko orí ọ̀dà nínú kẹ́kẹ́ kẹ́ sálọ́fà àbí kẹ́ yìnyín níbọn nígbà tó ti jẹ́ pé apá ọ̀pá yọ fẹ́ sí yẹn sùtà ní ẹlẹ́yìí jẹba àwọn. àdìsí tó tẹ̀lé lẹ́yìn òun wá látọ̀dọ̀ Abu Tha'laba radiyallahu anhu látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní ìdá ọ̀rọ̀ idha ramayta bi fahmika فغاب عنك فأدركته فقل ما لم ينتن lè وضعت للسام kò lọ́fà. lọ́ọ̀bá rí mọ́ oyin ẹranko níbọn nígbà táyé dáyé ìbọn lọ́ọ̀bá rí mọ́ ọ̀sàmọ̀ ọlọ́wọ́ ọ̀farapamọ́ sí ọ fa adraktahu lọ́ọ̀bá rí kù ó ti dán lójú pé ẹranko náà ni ilé ìtọ́ta ló fà ní ọ̀fà rẹ̀ ní lára rẹ̀ فقل àjẹpé jẹ jẹ ṣùgbọ́n ìgbà mélòó lẹ́ranko yẹn ló lè fara pamọ́ fún yẹn ah, àgbẹ̀nìkan àbáwọn ọdẹnìkan ló lè sọ torí pé ńgbà míì ẹranko ní ìbá sọnù mọ́ wọn lọ́wọ́ báwọn wọ́n lè má rí ó di di ọ̀sẹ̀ kan torí pé ọ̀nà ọmọ ajá korókò ń fẹ́ sá mẹ́ni tó fẹ́ pa ọ́n ń fẹ́ sá ma lọ́wọ́ lẹ́yìn náà inú gbó ni wọ́n ti ń dọdẹ kìí ṣe lẹ̀ aṣálẹ̀ ilẹ̀ aṣálẹ̀ tẹ́ rí yẹn kò síbi tí ẹranko àtọmọ ẹranko fẹ́ fojú pamọ́ sí torí gbogbo ẹ̀ ló sì lọ gbáyàwó yìí ṣùgbọ́n tó bá ń pé nínú gbó ni lórí ọ̀dàn ẹ ra àwọn koríko ẹ ra àwọn jí ẹ ra àwọn jí tó ọ̀gá jù. tí gbogbo ẹ̀ tó ṣe pọ̀ náà ló kóra jọpọ̀ tí ń jẹ́ gbó àwọn ẹranko yẹn máa fara pamọ sí ara wọn àwọn ẹranko yẹn wọ́n lè má nírú làákà ètò wa ṣùgbọ́n Allah azza wa jal ó fún wọn lóye rí tiwọn gbogbo ẹranko kọ̀ọ̀kan ibi tẹ́ ẹ̀rí ti ń lò sí ibi tí ń fara pamọ sí ibi tí ó fara jọ àwọ̀ rẹ̀ ni. irú àwọn kìnìún yẹn ibi tó ti máa sábà rí wọn ó rí pé ibi wọn ti bálẹ̀ dọ́gba ni àwọ̀ wọn ọjọ́ àwọ̀ ilẹ̀ ibi tí wọ́n ń gbé yóò sì tún jẹ́ ibi tó ṣe pé koríko pọ̀ tẹ́gbọ̀n lè fara pamọ́ síbẹ̀ tí ẹni tí ń bọ̀ tí ò ní mọ̀ kọ́ wà ń bẹ̀ tó fi yọ sí lójijì nígbà tí wọ́n wá yin ẹranko níbàá bàtọ sálọfà yóò sálọ lójú ọ̀nà wípé òun fẹ́ sámọ̀wọ́tọ̀ fẹ́ pa lọ́wọ́ láì máa yí pé ọfà tó tuntun tó ń lára ọta àbájú ń bẹ lára òun òun náà ni ó ṣe sábàbí ikú rẹ̀ ó lè gbéra rẹ̀ lọ bí tó ní lè gbé jẹ́pẹ́nu kòtò eléyìí tó lọ rẹ́ sí ìwọ́kọ́ òṣèlú tó lè wọ̀ bẹ̀ ọ̀padà sílẹ̀ nìkan lọ́mọ wọ̀ràn ó sì lè gbéra rẹ̀ wọnú bí ẹlẹ́gùn ó ṣe pé ìwọ òtún ẹrú tó lè wọnú ẹ̀gbọ́n yìí torí kó lè bá mẹ́rin kó tọ̀ sọ dẹ́rẹ̀ ìgbà mi ó sì lè ṣubú sétí ọ̀nà àmọ́ kó dínà síbi tó ti kọ́kọ́ ta lọ́fà ànábì sallallahu alaihi wasallam ní tó ọba bá jẹ lópin ìgbà tí ọba sì máa rùn torí pé kí ẹran bá ti dòkú ń dédé lóòrùn ni ó máa rùn ẹnì kan òṣìṣẹ́ tó gbádùn tẹ́pẹ́rú ẹran bẹ́ẹ̀ ni ó kúndùn kó n fẹ́ jẹ. ìpìlẹ̀ ẹran dùn nígbà tó bá wà ní tuntun kí èsì ẹran tó ti pọ́n ti gbé kalẹ̀ kódà kó ti ẹran tá a dún lọ́nà kó dáa tẹ bá gbé kalẹ̀ fúngbà tó pẹ́ tẹ̀ sáyà rẹ̀ inú ilé ò ní rọrùn fún yín gbé má ọ̀nà bí tẹ́ bá gbérú ẹran bẹ́ẹ̀ sí kò ní rọrùn fún yín gbà má torí di eléyìí àsìkò tí nǹkan bá wà tuntun iná ládùn rẹ̀ níjó la sọdún léyà tó níyì tọba lẹ́ran léyà ńlé tọba wò sẹ̀kan tọ̀ táyà rẹ̀ bó ti ṣe tó àti bó ti ṣe yẹ ó rí pọ̀ nílẹ̀ gbénu lè máa òní lè wà lágbègbè ibi sẹ́ran wà mọ́ ṣùgbọ́n nígbà àkọ́kọ́ láì sí ìsè òfikànfikàn sẹ́ran yẹn máa ṣe ṣùgbọ́n ní àwọn ẹranko orí ọ̀dà yẹn kìí ṣe gbogbo ìgbà tó dé bá yìn wọ́n bá àbọ̀ ta wọ́n lọ́fà àbọ̀ di ajá ṣe ajá ṣe léṣe ọ̀sàmájá lọ́wọ́ kìí ṣe gbogbo ìgbà ni wọ́n máa rí wọn lásìkò omi àsìkò tí wọ́n rí sí yóò tún máa rùn ẹlòmíràn wá dáàmà lásìkò tó máa ń jẹ ẹran gbẹ̀rùn àwọn onífura mọ̀ ní pé ó ti ń jẹrà kó tó di pé wọ́n ṣe lọ́kan wọ́n wì í kó tiẹ̀ tó di pé wọ́n rí i ṣùgbọ́n tí ọjọ́ bá rí i ọ̀hún ní sọ pé báyà ń ti ṣe kí ní kan bá kó náà bò tòtí wọn bá ń fà jẹ wọn máa rò pé oorun ẹran àgbẹ̀ náà lórí bẹ́ẹ̀ ọ̀dà kéèyàn nífura ọlọ́kójẹkújẹjẹ inú rẹ̀ ọmọ ayọ tó ti bọ́ ń sanra torí de ilé yẹn nífura náà lànà bisimilá àṣìlá lọ́fà jẹ́ tí ọba ti àwọn tí bá ń jẹ́. torí pé islam ọ̀farama pẹ́lẹ́pẹ́yìn lẹ́jẹun tí ó ṣe sábà bí kú yín kọ̀farama ẹ máa jẹjẹ kú jẹ ẹran tí ọrùn kí lọ fẹ́ jẹ òpin rẹ̀ kọ́ máa jẹun láì fẹ́ràn bẹ̀ nítorí pé bó ti ṣe jẹ́ tó ń wò pé kọ́ máa ṣòfò olùwàkọ́ máa jẹ kí ká ṣòfò ẹ̀mí rẹ̀ ṣèbá lọ fẹ́ kó sófò sẹ́mi rẹ ọmọ lọ́ọ́ di kó sófò nígbà tó bá ti jẹjẹ kújẹ tà jẹjẹ kújẹ bí yẹn bá ti ṣègbọ̀nsẹ̀ tó sùn kàn àkàràmọ́kọ́mọ́lọ́ lọ́ wá jẹ ìjẹkújẹ láàrin ìṣẹ́jú péréte èkó dààmú inú yóò ti máa ṣe gbòòrò gbòòrò yóò ti máa wọ́nà láti lọ dáwọ́ tẹ́lẹ̀ eléyìí tó túmọ̀ sí pé ìsìláàmù ọ̀fẹ́ kẹ́ ẹ máa ṣe nǹkan tí wọ́n bá kó pàǹgbà ni wala tulqu bi aydikum ila tahluka ẹ má fọ ara yín gbéra yín lọ bí pa ìrẹsì la gbé kalẹ̀ àtẹ̀wà ìrẹsì àtẹ̀wà ó ti wá jẹ́ látàárọ̀ àná ni agbèkabìka yóò súnmọ́ kí ráìsì àtẹ̀wà ńkọ́ wà lálàáfíà ń bẹ̀ sínú fírígà àgbẹ̀ sínú fíríjì akàndé la bá tún gbé lálẹ́ afẹ́ máa jẹ́ kò sí tàbí ṣùgbọ́n bí mú èèyàn bá ṣiṣẹ́ lọ́wọ́ àwọn kan wà sani mú àwọn ìṣiṣẹ́ tó ní bá ti mú lẹ́nu òfin mu eléyìí ọ̀jọ̀ra wọn mọ́ tó bá ṣèṣì lọ jẹ́ torí pé ọba àjọkànjú à ọ̀dájú pé ọgbà yọkọjá kó lògùn yàgbẹ́ gbogbo nǹkan tó lè pààyàn lára ìsìlámù ọ̀fẹ́kẹ́ mú lẹ́nu ẹnu wa inú wa ẹ máa kíyèsí o wọ́n sọ wípé àlùmáàrídàtú bẹ̀yì tó dà inú tàǹtí oúnjẹ sí o ọ̀gàn nílé ààrẹ tẹ bá fẹ́ tó àlàáfíà ni ẹ máa kíyèsí pé ẹ yìí ẹ ẹ kì í jẹun àfi tẹ́bi bá pa ni ẹ má ṣe jẹ́ ẹni tó ẹ pé ẹnu rèé dilẹ̀ gbogbo ìgbà jẹjẹjẹjẹ iná ni ìyẹn bí àwọn ẹni tí ń sẹ̀mí kó lè bá a máa jẹun kìí ṣẹni tí ń jẹun kó lè bá a máa fi gbẹ́mìí ró àwọn ẹlòmíín sẹ̀mí kó lè bá a máa jẹun ni sẹ́bàá tí máa ń jẹun lájẹun jù ẹ̀mí gbádùn yóò sọ àlàáfíà èèyàn ti bá mi torí ẹ̀ nígbà tí èèyàn bá ti máa ń jẹun níwọ̀ntúnwọ̀nsì àlàáfíà rẹ̀ kò ní sábà níyọnu ìwọ̀nba ni ó fi máa lọ sọ́sítò ó lè sojúdí ọdún kan kọ́ mọ́ lọ sítò nítorí pé ó ń sọ oúnjẹ jẹ kò máa jẹ oúnjẹ ń jẹkújẹ sáárẹ̀ ọba séèyàn inú ló ti máa bẹ̀rẹ̀ nígbà tí èèyàn bá ti máa sọ oúnjẹ jẹ èèyàn máa ṣàṣà jẹ kò máa jẹ oúnjẹ níwọ̀nba ọba jẹun ó ṣe ní bàràkàtà tó bẹ́ẹ̀ ni àárẹ̀ àmódi náà mú ọ barakata ìgbà tí wọ́n kó ẹ̀bùn wá sọ́nàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam ẹ̀bùn yẹn ó ṣàkójọpọ̀ ọmọbìnrin tàmàtì Máríyá alùpẹ̀bọ̀pẹ̀yà tó bímọ sọ́nàbì sallallahu alaihi wasallam ọmọ táǹpẹ̀ ní Ibrahim nínú ẹ̀bùn yẹn atúnrí dókítà olùtọ́jú aláàrẹ̀ wọ́n kọ́ àwọn ẹ̀bùn yẹn wá láti ilẹ̀ Egypt ànábì sallallahu alaihi wasallam wọ́n á mú méjì nínú mẹ́ta wọ́n mú ọmọbìnrin yẹn wọ́n mú sí kejì wọ́n wá ní kí dókítà ọmọ padà lọ tẹ̀sùn mọ́ pé àwọn fi dókítà ránṣẹ́ ni pé ah odidi ànábì sallallahu alaihi wasallam tí ìjọba ṣe ó yẹ kí dókítà wà tí ọmọ wà láfíà ànábì sallallahu alaihi wasallam náà á ah, bùkátà dókítà kí ló dé nítorí pé oògùn njó ní já máa fojoojúmọ́ sáré àwa nì kí lóògùn náà àwa o àwa àwa èèyàn kan làwa nahnu qawmun la na'kulu hatta najur àwa kì í jẹun àti tẹ́bi bá pa wá. wà ìdá akẹ́lẹ́nà sábà sùn jẹun lẹ́yìn ìgbà tẹ́bi pa wá lànà ṣùgbà a kì í jẹ àjẹyó. oògùn njọ pọ̀ dínà kéèyàn máa lọ sí tún gbogbo gbà mí. má jẹun àti tẹ́bi bá tó pọ̀ má má jẹun lórí mo ti yó. ẹ̀rí pé ń gbà mí agogo mọ́kànlá àrọ̀ ló tó jóúnjẹ àárọ̀ ìgbà tí agogo méjì ó tún ti lù lọ́sàn ó tún ti ṣètò oúnjẹ ọ̀sán kò sí bó ṣe jẹun lágogo méjì ságogo mọ́kànlá tó gbádùn nítorí pé oúnjẹ tó wà nù rẹ kò tí ì rásìkò tó tó tó fi lè jẹ́ kó ti lọ èyí tó wúlò ti yà sọ́tọ̀ ètò onísàrà rẹ lóore ti dúró lọ́tọ̀ kó tó tún dupọ fẹ jẹmí yìí ibì kan náà làwọn oúnjẹ yóò sì máa wò tọba ṣe bẹ́ẹ̀ wọn ló kò tún kálàáfíà rẹ ó di dàkúdà ó kéré jù láàrin oúnjẹ kan sóúnjẹ kan ó kéré jù ó yẹ wákàtí mẹ́fà láàrin oúnjẹ kan tó ọjẹ kó tó tún jẹmí ó kéré jù ká wákàtí mẹ́fà tí àwọn àkókò yìí bá ti ń bẹ bẹ́ẹ̀ láàrin oúnjẹ kan tó oúnjẹ kan ó súnmá kí àlàáfíà rẹ kọ́ mọ́ dà o tó bá ṣe é ṣe ó ti rọrùn kọ́ mọ́ máa jẹun jẹ méjì lọ lójúmọ́ kan ètò ti mọ́ ọ láàrin ìsìn oníkọ́ máa jẹun lẹ́ẹ̀mẹ́ta wọ́n fi kọ́ra pẹ́ẹ́mẹ́jì péré lọ́fẹ́ máa jẹun nìyí àlàáfíà yóò tún dáa sí àlàáfíà yóò tún lékún sí tó bá ti jẹun láàárọ̀ oúnjẹ ẹlẹ́kejì tó jẹ́ ti parí lójúmọ́ àwọn wàá jẹ kótó dupò òun wọ̀ agogo márùn márùn àbọ̀ sí mẹ́fà sí mẹ́fà àbọ̀ kóòrùn tó wọ̀ ó tún di lọ́la ó rí i pé àlàáfíà rẹ yóò dúró dáadáa òní já sí pé nǹkan kó ń jẹ́jẹ́ ní bẹ́ẹ̀ náà lọ ń lọ dáwọ́ tẹ̀lé tó ń wọ́pẹ́ lẹ́sùn lẹ́mẹ̀wá àwa àwọn èèyàn kan làwa táyì jẹun àbí tẹ́bi bá pa wá tẹ́bi bá wá pa wá táàbà jẹun a kì àjẹyó a kì í àjẹrán àjẹránjú àìjẹ ìrora níbi sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́lẹ̀ tó ọba bẹ́ ẹran tó ọta lọ́fà tó o ti rí pé ọ̀fà tó ọta ti pa tí o ti máa rùn jẹ àmọ́ tó bá ti rùn kọ́ ọ̀gbọ́dọ̀ jẹ ilé ẹ̀kọ́ ńlá nù pé ọdẹ lè lọ sígbó láti lọ jẹjẹ kọ́ ẹ pé ẹranko tó pa kò rí ẹranko sá ma lọ́wọ́ kò burúkú ẹranko fi ọ̀rọ̀ kò burúkú jẹ kọ́fọ̀rọ̀ ẹranko yẹn kó fi wẹ́lọ̀ àìbámọ̀ ìjọba bá ń rí àgbọ̀nrín mo ti sá lọ́fà ṣùgbọ́n sá máa ń lọ́wọ́ tẹ́lómi ọmọ bàbọ̀ kọ́mọ jìgbé torí àwọn ọdẹ náà máa ń jara wọn lólè wọ́n á bá sẹ́nìkan tààrù wọ́n á ní ẹ̀dá kù níbo lẹ rí àgbọ̀nrín tí wọn nìkan lọ dẹ ní sọ pé mi nìkan lọ dẹ àníbo lẹsẹ lágbọn ni bẹ́ẹ̀ rọfà lára ọfà tí mo sàmì báyìí báyìí sí la bó ṣe débẹ̀ tọrọ fà ọkọkọ kàn padà nìyẹn torí kí wọn má bàa sọ pé ẹran ẹlẹ́ran ló dídé èyí ló fà ló fi jẹ́ pé láwọn agbọ̀n bìkan láyé àwọn ọdẹ ni wọ́n máa ń jẹ́ olóògùn olóògùn kà tẹ́sẹ̀ ní tó bá ti lè di ẹran wọn wọ́n ti ta lọ́fà tó bá di gbé à ọ̀nà ọgbà látàrí ogun kà. ìsìláàmù wa ọkọ wa kó ká máa sòdodo ká máa máa parọ́ dípò fẹ́nìkan máa lépa rẹ pẹ̀lú aburú ẹran ètò tiẹ̀ ọba nílẹ̀ kó ti kú wọn náà ti yẹ kọ́ ọ ti rójú ọgbẹ́ lára rẹ̀ wọn náà ti yẹ kọ́ ọmọ fẹ́nìkan lọ́ta lọ́fà ẹnìkan ló yìn bá bí ọ̀tá àbá ti ṣe lé tó kì í ṣe gbogbo ìgbà ní tó bá yin ẹranko bá lẹranko kù lẹ́ẹ̀kan náà kọ́dà ń bẹ nù ẹranko dókítà bá tẹ bá yin bá tẹkún yin bá lọ́mọ bọ̀ wá bá yin ipò wọn rí kó náà pa yín tó ń tó gbogbo bá tẹ̀ sí yín nítorí pé gbogbo bá tẹ̀ yín kìí ṣe ibi tí ọ̀tá ti bá nǹkan abẹ̀mí tí kúlẹ̀ kanna kìnìún a máa ṣe bẹ́ẹ̀ ẹkùn a máa ṣe bẹ́ẹ̀ wọ́n máa dojú bá kọ́ wọ́n yí aníbá yọ́n máa lé ọ̀bọ ni okòbí tó gbégbá ó lè wá wà lójú kọfẹ yanjú ìwọ náà tí kò dé bá ọ yóò tún wá ṣe ìwọ náà bọ́ọ̀bù akú lẹ́sẹ̀kẹsẹ̀ ọ̀nbẹ lójú ọ̀nà àti lọ. àwọn ẹranko tá à ń jẹ tó lu aṣọ jíjẹ wọn náà lẹ́tọ̀ tó bá gbébọn fún wa títí gbogbo ẹ náà nìkan balẹ̀ kan náà ìyẹn ó sì ṣubú bẹ́ẹ̀ tó gbé pàápàá jùlọ ṣẹbẹ́ ìmọ̀rú ìbọn táwọn ọdẹ máa ń lò ìbọn sakabula ni ìbọn sakabula lè pa abẹ̀mí o àmọ́ kò lè yára pa abẹ̀mí bíi àwọn ọta àbá kò dúró gbẹ́jọ́ ọtá àbọn kò dúró gbẹ́jọ́ tọba tó lè máa ta dáadáa tó fi sun ibi agbárí ọmọ ẹranko tó dáná ya tí ọtá ń lọ síbi orí rẹ̀ orí pẹ kan náà ní ìṣe àmọ́ gbọn saka bùlà wọn náà gbọn ní saka yóò bùlà tòun lè má palẹ̀ kan ìdí nu ẹ̀yin ẹ máa wọ́wọ́ nínú gbòòrò tẹnìkan bá gbé ìbọn sakabula tó gbé sẹgbẹ tó wá gun kẹ̀kẹ́ fẹjẹ wa ti ń lọ tọlọ́pàá bá rí wọn tí wọn máa béèrè láńsẹǹsì bá hmm? láńsẹǹsì bá o ìwọn mọ tó gan sakabula ni ọ̀pá yẹn bọ̀rọ̀bọ̀rọ̀ ṣùgbọ́n àwọn ọba kò dúró gbẹ́jọ́ náà àwọn ọ̀tá wọn gan wọn náà mọ̀ pé egungun tí wọ́n bá dojú ọta yìí kọ yọ fọ ni. tẹ́lẹ̀ báyìí wọn ẹranko tó ta lọ́fà ẹranko tó yìn mà ọ̀tá mọ́ ọ lọ́wọ́ bàtà orí sí gbé kọ́ jẹ́ tí ọba sì máa hàn. ajẹ́ pé gbogbo abẹ̀mí kẹrí yẹn wọ́n wà ń pò nǹkan tó ṣe pé rúnrùn làwọn náà máa hàn ẹ̀mí tí ò kú lára wọn ní ìdánwò rùn gbogbo gé rẹ o gbogbo afíjú rẹ o torí kó ti kù tí ẹ bá ti kú àwọn òkú wọn lóorùn kẹta máa ń fẹsà tẹ́tí òní lè dúró mbẹ bá a ti ti dùn la mọ torí pé mi ń lára wa iná la fi dùn wò bẹ́ẹ̀ náà làwọn ẹranko tẹ́ rí yẹn ní ìsìn tó bá sẹ́yìn lẹ ẹran ìṣẹ́jú mélòó wákàtí mélòó lẹ́lẹ́ fẹ́ràn lẹ́dà tó fi bẹ̀rẹ̀ sí ní rùn tó bá ti pẹ́ díẹ̀ yóò bẹ̀rẹ̀ sí ní rùn torí ẹ̀yin níyìnà ibi táwọn alálàájì ti máa ń pẹran kó tó di pé ìjọba wa mú ní kókó pé gbogbo ẹni tó bá ti wá sí hajj àwọn ọgbà wọn máa fọwọ́ ara wọn pẹran mọ́ nítorí pé nígbà tí gbogbo àwọn èèyàn tó bá lọ hajj tó máa ń fọwọ́ wọn pẹran àbà ní lẹ́yìn èsè wọ̀ lágbọn bí ká ti ń pẹran òórùn òórùn àwọn ẹran tó ti dọ̀kú létí lọ́mọ gbọ́ ẹran tá ń dín lónìí ó rí ẹran ẹgbẹ̀lẹ́gbẹ̀ ẹran fẹ́ lé mílíọ̀nù wọn dúkà ìgbà téèyàn two million three million wá sí hajj àríyàn one million tó ṣe hajj tamattu àríyàn five hundred thousand tó ṣe hajj qirat àrí one thousand àrí one million five hundred thousand tó ṣe hajj ifrat one million five hundred thousand tó ṣe hajj ifrat àwọn ọ̀lẹ́ran pa tọ́jọ́ra yẹn ṣùgbọ́n a inú wọn tí ó pẹ́ran tó tinú ẹ̀wà ṣùgbọ́n yẹn one point five million wọ́n gbọ́dọ̀ pẹ́ran àwọn tó ṣe tàmátọ́ àtàwọn tó ṣe kìrán gbogbo àwọn tó adébẹ̀ àti rẹ̀ran bisimilahi allahu akbar bisimilahi allahu akbar bisimilahi allahu akbar ẹgbẹ́ ara yẹn máa gbé lọ ilé ìwò ni wọ́n gbé lọ. bí kálukú sì máa fi ara lẹ́nu wọ́n sì máa fi lẹ́nu ó wá rí sí wọ́n tu ẹran ilé ẹran wọ́n tu ẹran ilé àti bí ìgbà tó àpò ẹ̀wà láyé john ní kánò. òun wọn wá gbá gbogbo mìíràn subhanallah tó ẹ mọ̀ pé ìjọba tí ń ṣèjọba bì àwọn náà ronú lọ́dọọdún wọ́n ń tọrọ lọ́dọ̀ àwọn èèyàn kan dá wọn márùn ìmọ̀ràn yẹn wá lọ síbi pé ìjọba kọ́ máa gba ẹran lágbàpá lọ́wọ́ àwọn ẹ̀ sanwó fún ìjọba ìjọba ní ọ̀rẹ́ ẹran ìní ọba yín pa tó bá sì pa wọ́n sàáyàn rẹ̀ wọ́n kó sínú. àwọn páálí wọn gbé sínú àwọn fírísà wọ́n ṣètọ́jú àwọn ẹran yẹn lánàá tó yẹ pé gbogbo aláìní tó wà ní àtàgbègbè gbogbo aláìní tó bùkátà ẹran yẹn ní gbogbo aláìní tó bùkátà ẹran yẹn ní gbogbo àwọn àdó bá ti láfíríkà ni ní Asia ni àti ibikíbi sí wọn. tó gbé wọ́n gbé ránṣẹ́ sí ọ ní nàìjíríà àbí wọ́n gbé ránṣẹ́ sí ọ ní káàdì kò sí nǹkan tí ó ti ràn. torí pé ẹran wọn ti gbé sínú fírísà ó ti kàn kó títí tí èdè nàìjíríà kò ní kò ní yọ dípò pé ẹran rẹ̀ ó di nǹkan tó ti fẹ́ di nǹkan mi ó rí kó ti di kàn kó yé pákó fírísà ju fírísà lọ iná tí lọ tó lọ́sẹ̀ wá ń ṣètò ẹran nù torí ẹ̀ àwọn ẹran ẹran tẹ pa láàárọ̀ tó bá padà wá bẹ̀ nírọ̀lẹ́ ẹni lè dúró bẹ̀ bẹ́ẹ̀ lọ́mọ èèyàn fẹ́ rí olúwa pọ́n wa lé pẹ̀lú ẹ̀mí bàtẹ́mi ń jẹ́ lára rẹ ló ń wóra rẹ náà ń pè ọ́ ní ẹni tó jẹ́ pé ó mójútó ìmọ́tótó tó bá ti kú ọ̀ wọ́n sì ọ̀dà mọ̀ wọ́n sì ọ̀dà mọ̀ tòun bá ti ṣe jọ́ méjì mẹ́ta tó ń pẹ́ ìjọ sí inú yìnyín lórí pé àtúrí tó wà nìkan pẹ́jà pẹ́ran sínú yìnyín fọ́mọ màrún wàá gbé wọn náà sínú yìnyín kan mọ́túárì ta náà sì ìbá dúró páwọn òbí ọ lẹ́yìn jọ wọ́n gbé àwọn lọ sí wọn òórùn kọ́ mọ́ à bá a ṣe dùn láàmú yìí dàmà gbogbo nǹkan lẹ́mìí ẹ̀mí ti ń ṣe lára rẹ̀ ní òdìkẹ́ dàmà wípé tó bá dòkú nbẹ́tẹ́ òórùn burúkú rẹ̀ là nàbì sallallahu alaihi wasallam tó tó bá bá ẹran tí ò tí ì máa rùn jẹ màtí bá ń tí rùn má jẹ tí nǹkan bá ti ń bàjẹ́ àgbọ́dọ̀ jẹ́ kí ló dé òfin ṣẹlẹ̀ àrí gbà fún wa wípé tí a bá bá òkú ìgbésí ẹran pàdé nígbà tí àwa ti fẹ́ bọ̀rùn kò sóúnjẹ àmọ́kù ìgbésí ẹran la bá pàdé ṣẹlẹ̀ àrí jẹ́ ṣé a lè jẹ ju ń dá fi gbẹmìíró lọ àbá àgbọ́dọ̀ mú ju ń dá fi gbẹmìíró lọ ọ̀rọ̀ oríṣi méjì lọ́dọ̀ àwọn olùkọ́ àmẹnu gbogbo wọn kò pé gbàtọ kọ́kọ́ rí jẹ ń tó fi gbẹmìíró adarí ìsìn onírẹsì òsìlẹwà onígààrí olélùbọ tó lè máa jẹ. àmọ́ ọ̀lẹ́ran tó lè tutù ọ̀lẹ́ran tó lè tutù ráìsì àtọ̀ ọ̀lẹ́ran tó lè tutù ẹ̀bà tọ́ba tẹ́bà ọ̀lẹ́ran tó lè tutù àmàlà tọ́ba ro èlùbọ́ rẹ̀ lámàlà. báwo sọ pé adìẹ tó kú tí wọ́n sọnù sórí àkìtàn lọ gbé kọ́ yẹn díẹ̀ gbogbo sí orí ráìsì àtẹ̀wá rẹ̀ gbogbo sórí àmàlà rẹ̀ gbogbo sórí ẹ̀bà rẹ̀ rárá o bàbá fẹ́ràn jẹun àti níkìnnì ẹwà òun náà ti ṣiṣẹ́ ẹran níbi tí ọba ti rẹ́rùn kí ni wàhálà ọ̀dà tó bá rí báwọn tó ọba tó lè lọ gbé òkú ìgbésí ẹran tó jẹ nígbà tó ní bùkátà sí tó lóun ló ń jẹ jẹ lóríṣiríṣi ẹran ní ọ̀kàn sí wọ́n ti wá lọ sí ẹ̀yìn ibi tí wọ́n ti máa ń sin adìẹ ibẹ̀ ló múlé láti ẹ̀ bá ti kú táwọn sọ ọ́ débi ọwọ́ rẹ̀ ní lọ́ọ̀bà ahọ́n tó tọ̀ alhamdulilayi ìjẹkújẹ nìyẹn o wọ́n ní tí ò bá ti kú láì tó sì wá lọ síbi ká jẹ òkú ǹdẹ́kẹ́ ẹran yóò hùwà àmọ́ títí láti bá wà tó bá jẹ́ àlàáfíà lójijì kí ló dé wọ́n ní torí pé ńgbà tí ò sí bùkátà Allah azza wa jalla kò ní fi ohun tí ó dáàbò bò ọ́ lọ́wọ́ aburú ẹran kò ní fi sára rẹ̀ àmọ́ nígbà tó ṣe pé oníbùkátà sí ni ọ̀fẹ́ ti gbẹ́mìí àìjẹ́bẹ̀ ó kù olúwa ó fi sí ọ lára tí ó dáàbò bò ọ lọ́wọ́ aburú àti sùtá tí wọ́n ẹran òkú gbèsè bẹ́ẹ̀ máa ṣe fún ẹni tí ọba ní bùkátà. pẹ̀lú ìtumọ̀ sí wípé tá a bá ní bùkátà nǹkan o. ọ̀dà ẹran tó kù gbèsè ẹran ọ̀rọ̀ rẹ̀ kọjá pé rùn ọ̀rọ̀ rẹ̀ kọjá pé rùn wọ́n tó bá lọ jẹ́ tó kù ìdèkì ẹran jẹ́ tó rí ẹlẹ́dẹ̀ yìí ẹ̀mọ̀ fábúrò ti di ó ti di púpọ̀ òkú ìdèkì ni ẹlẹ́dẹ̀ tẹ̀ tó jẹ́ kọ́bá àmọ́ nígbà tí ẹlẹ́dẹ̀ wà láàyè kórùn ọrùn bẹ́lẹ́dẹ̀ bá ń gbà fún yóò rùn àbí òní rùn yóò rùn kọ́dà kọ́ máa jẹ kéèkì yóò rùn eléyìí túmọ̀ sí wípé. nígbà tó ò ní bùkátà sí nǹkan ọ̀gbọ́dọ̀ sí wọn nígbà tí bùkátà mọ kò sóúnjẹ tó lè fi gbẹmìíró òkú èèyàn lórí kò kú kù láyé wà kọjẹ kọjẹ nínú ara rẹ̀ ẹ̀ dáhùn lókun ìgbà tí wọn ti jókòó ànábì kan ọjà nínú ara gbápá rẹ lọba tó jẹ àmọ́ tó bá yẹ kó òkú anábì kan ni ọ̀gbọ́dọ̀ jẹ́ ọ̀yà kù ọ̀yà kù torí ẹ gbogbo ń dábàá jẹ jẹ̀mọ́ agbọ́dọ̀ rìpọ̀ dáa lókun ìgbà tá a bá tí ì jẹ́pá ní kíláàsì kan tó ti wá lọ jẹ nítorí wá ṣe léwọ̀ oúnjẹ tó ń jẹ sínú ọgbọ́dọ̀ gbé ìtọ́gbádùn ẹran tó fẹ́ jẹ ọgbọ́dọ̀ gbé ìtọ́gbádùn orúkọ gbọ́dọ̀ lè sọ bá àdìsẹ́ náà sọ pé ẹranko tó ta lọ́fà tó ò rí mọ́ tó wá padà rí jẹ́ lópin ìgbà tí ọ̀gá ti máa rùn tí máa ti rùn ó ti ń bàjẹ́ nù. àwọn òbúkátà kọ́ ẹ pé òyìnbó lára tó ń kọ́ ní lọ́la jù kí á nìtumọ̀ ìsìláàmù rẹ̀ ń bọ̀ lóyìnbó tó gbọ́n wẹ̀pọ́tà náà fi kọ́ wa láti yìí. eléyìí túmọ̀ a rà á lé tá a ka òun náà máa ń bàjẹ́ ń gbàgbé láì jẹ́ pa àtìsè báwo wá lè ta àtìsè tá a ti jẹ ó ní ìgbà tó lè dúró dà yóò fi dúpọ̀ náà bàjẹ́ eléyìí tó túmọ̀ sí pé expiring day ìjọ tí dídára nǹkan yìí tí ó tàn ọ pàtàkì kọ́ máa kéèsì lára àwọn oúnjẹ tó ń bá ń jẹ kì í sì sábà kọ. expiring day sára àwọn oúnjẹ tó ń jẹ àti tí wọ́n bá dé mágolo tí wọ́n bá ti dé oúnjẹ mágolo àbí kí wọ́n fi nǹkan kan sọ wọ́n yìí sábà kọ expiring date sí oúnjẹ lára tẹ́lẹ̀ ìbá yé wa àjẹ́ pé ó yẹ ká ní ìfura ká má jẹjẹ kú jẹ ó yẹ ká ní ìfura ká má bàa jẹjẹ kú jẹ gbígbà wa sọ pé ẹ̀sán arìnrìn-ètò wà fún tukọ̀ o tó máa sọ pé iṣu ti ẹ̀sáyà iṣu ti yí padà ó ti dé pẹ̀ iṣu máa dé pẹ̀ níbi tá a bá kó sí ìgbà míì àwọn ìrà àwọn kòkòrò àwọn lè gba iṣu jẹ mọ́ wa lọ́wọ́ àwọn ń àwọn náà ń dùn àwọn náà fẹ́ jẹun tí ò ní kí wọ́n kú wọn náà kó kalẹ̀ kọ́ padà jẹ́ ó tó ti káwọn yára jù ọ lọ torí pé ibi tí ń fà wọ́n síwájú yẹ wọ́n sì ń rí gàrí wà mu ó tún kó su kalẹ̀ àwọn ọ̀jẹ̀ gàrí ó tún ń dá jẹ sùn. irú rẹ̀ máa ń ṣẹlẹ̀ jama tẹ́lẹ̀ ìbá yé wa oúnjẹ bá ti ń bàjẹ́ àgbọ̀dọ̀ jẹ tóúnjẹ bá sì bàjẹ́ ọgbọ́dọ̀ jẹ́gbà náà la fẹ́ bóyá ìgbà tó da kí ló dé tẹ́ bùn yà oúnjẹ tí wọ́n bàjẹ́ wọ́n á ní àbọ̀ jẹun àbọ̀ jẹun ẹgbẹ́ ẹgbẹ́dẹ̀ burúkú nígbà tó ń jẹ yẹn ó ṣe ike ọjọ́ sọ ṣe sọkútù wọ̀wọ̀ lórí iná ẹ̀ ṣe tó gbá bọ́ wá. ètò wa gbé kalẹ̀ ètò wa ń bàjẹ́ ìgbà náà lẹ́wọ̀ á di mọ́mìnì ìgbà náà lẹ́dọ̀làwọ́ pé a nù táàbùrò rẹ̀ wà ní bẹ́ẹ̀ ni ẹ̀yin mélòó lẹ́wà ní alọ́bí márùn ẹ̀wà bọ́ wa oúnjẹ títí ń bàjẹ́ nígbà tó wà tuntun kí ló dé tẹ̀ fún wa jẹ kí ló dé tẹ̀ fún wa jẹ ìgbà tó pẹ́rán tó ṣe pé masha Allah o sì kan súyà o sì kan pẹpẹ sùn o dín àwọn kan kalẹ̀ kó o fi lọ wá o àfa wọn amúnẹ lọ o kò gbogbo ẹ̀ sínú fúlíza wọn amúná lọ gbogbo ẹ mẹsàn wá pé máa yọ ọdún wọn ni fẹ jẹran à jẹran bá da ẹyin náà yan jẹran bá da jẹ o àmọ́ tí ọba da ẹ má fún wa ní májèlé jẹ nítorí wọn ti ń bàjẹ́ gbọdọ̀ jẹ ẹ̀kọ́ ńlá ni látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wa sallam aróka ọ̀ka ìtura rọ́jù kàí ti rọjò kọjú àmàlà. tó àkàràmọ̀ fún ọmọ wa ni ẹ máa jẹ́ ẹ̀fọ́ bẹ̀rẹ̀ ẹ máa wá mu wá àmàlà mu báwo. nígbà tó wá ní wòlé jẹ́ wọ́n ní ìyúnra rẹ̀ ti pọ̀ ọ̀yẹ̀ pọ̀ ní ìyúnra mẹ́ o torí pé bó ṣe wọlé náà lọ́ọ́ máa ń gbẹ̀. láti jọ́ tó ń ti jẹ́ àmàlà ṣé bàbá rẹ̀ àbí màmá rẹ̀ ló fi kọ́ ọ wípé a lè wá àmàlà mu ká má jẹjẹ kú jẹ tó bá fẹ́ ṣèyàn láàánú ńtọ́ da ni kò fi ṣe láàánú tó bá fẹ́ bùnyàn ní nǹkan mẹ́jọ já sí pé ntí ọ̀dà lọ fẹ́ bùnyàn lan tanalul birra hatta tunfiqu mimma tuhibbun ẹ lè rí dáadáa gbà lọ́dọ̀ Allah títí tẹ̀sí máa ná nínú tẹ̀yìn náà nífẹ̀ẹ́ sí wa yut'imuna at'ama ala hubbihi miskinan wa yatiman wa asira oúnjẹ tí wọ́n nífẹ̀ẹ́ sí ni wọ́n máa fún yàn jẹ. kì í ṣe pé aṣọ gan táwọn wọ̀ aṣọ ti dè kíkà aláwọ̀ aró la mọ̀ sí ńgbà tá a rà ó ti da aláwọ̀ yéyè gbàná la wá pé àwọn tó wá gbẹ́ kànga nílùú wa àbẹ́ ń fa sọ wọ́n ń fa sọ tó bá dà àmọ́ aṣọ tó ti di nǹkan míì aṣọ tó ti dè kíkà ti lẹ́fọ̀n èsì lọ ẹ̀kẹ́ fún ọ èyí kúkú lásọ tó pọ̀ tí bá mú méjì náà àwọn ìgbà sọ ìgbà sọ yín tí ẹ fẹ́ni tí kò ní dáadáa lẹ́sẹ̀ ọ̀nà òrò máa wọ̀ láwọn ọjọ́ jùmọ̀ yóò rò máa wọ̀ láwọn ọjọ́ ọdún ló ti máa ti pẹ̀ sí dáadáa àmọ́ aṣọ tó yẹ kó tó bá jókòó báyìí tó bá tó èmi kò ti gun ọ àbí ṣe ń tọ́ da lóògùn ṣe ń tọ́ da ni kò gun yàn. akramakumullah ara ẹran àti wọn wò pé ẹran yóò dùn gbàtà wá sí àti ṣe ṣe ṣe ṣe àwọn ń lórí náà rí kó yìí àbàbùkán nù ìmàgí ni. wọ́n ní máa jẹ́ rọ́rọ̀ ọ̀tá bu gbogbo ẹ̀ lọ táǹtì ń bu gbogbo ẹ̀ sí ní àyà àti wàá dán wàá rí pé jẹ bàbá ní abẹ́yìn ọ̀jẹ̀ ẹran sẹ́rí pé kàdé ẹran tí o ṣe jẹ ẹ wá sọ pé abẹ́yìn ọ̀jẹ̀ ẹran bá a bá jẹ́ títí títí títí ẹran ọ̀lọ̀ eyín ò rí lọ. àtúfẹ́ lọ́mì ipe káṣíẹ̀ lọ́mì lágídí kò tún lọ. ọ̀hún alẹ́ àbẹ́yìn ọ̀jẹ̀ ẹran ẹran báwo kẹran jẹra rẹ̀ ntí ò bá ti dá ọ̀gbọ̀dọ̀ fọ́mọ́lá kejì rẹ̀ wọ́n ti pé ìyàn ló nà wọ́n ti pé òun náà fi aburú fúnra rẹ̀ gẹ́gẹ́ bí wọn náà ṣe fa aburú fúnra rẹ̀ tí bá ti ń bàjẹ́ títí ọba da ẹ má fún yà àdéhùn tó tẹ̀lé lóyún wọn alátúndọ̀ ya ńlá wa Aisha radiyallahu anha anna qawman qalu lin-nabiy sallallahu alayhi wa sallam wọn làwọn èèyàn kan sọ bá nàbí sallallahu alayhi wa sallam wípé inna qawman ya'tunana bil-lahm dájúdájú àwọn èèyàn kan máa mẹ́ran wá bá wa ẹran náà pípa àwọn fún wa ká jẹ lánàdẹrí nígbà táwọn ọmọ adẹ́tẹ̀rù sùmọ́mùláhì alẹ́ àmìlà tí wọ́n dárúkọ aláwọ̀ sí kí wọ́n tó dú àwọn ẹran àbí wọn dá pọ̀ ṣé ká máa jẹ àbí ká máa jẹ àwọn ẹni tí mẹ́ran wà àmọ́ bá dárúkọ aláwọ̀ sí àbí wọn dá bákan méjì nínú gbọ́dọ̀ àwọn mùsùlùmí ni wọ́n àbí kí wọ́n jọ kan nínú àwọn ahlul kitab tó bá dáwọn mùsùlùmí kò ní dáwọn ẹni tó ti pẹ́ nínú islam yóò dáwọn ẹni tí wọ́n lẹ̀sẹ̀ gba islam tó súnmọ́ pé àwọn ẹ̀kọ́ àti ìlànà lẹ́sìn islam fi mọ̀ wá nípa gbogbo ń tá a bá fẹ́ ṣe àwọn náà ti mọ̀ wá. àwọn wọ̀nyí ń súnmọ́ wọ́n mọ̀ mọ̀ pé dábàá pẹran a máa dárúkọ Allahu ó sì tún lè jẹ́ àwọn ahlul kitab àwọn nítorí wá ṣe ká jẹ ẹran tí wọ́n bá dú lẹ́tọ̀ ṣùgbọ́n báwo ni kò ti ṣe tán ká jẹ ẹran tí mùsùlùmí bá dú tí ọba dárúkọ Allahu sí tí ọwọ́ àtọ̀ ká jẹ ẹran tí ahlul kitab bá dú tí ọba dárúkọ Allahu sí àlejẹ o apá kan náà olùmọ̀ sọ pé àníwádìí. wọ́n dárúkọ aláwọ̀ sí àgbọn ọ̀dá sí apá kan sọ wípé tí wọn bá ti dá sí àníjẹ́ ètò àwọn amúnú torí pé nísìnyí mùsùlùmí nìwọ wọ́n wá ju ẹran ọ̀dà fún aláwọ̀ sí àníjẹ́ òfin ní pé ká má jẹ báwo wá ní kèfèrí torí pé ló ń gbà ìníká tó jẹ làwọn wà mú àyà yẹn bó ti wá àní padà síbi ẹ máa dárúkọ àwa òsì wọn wá fáwọn mùsùlùmí gan ká fi gbé tàwọn eléyìí náà máa gbé wọn àti ọlọ́wọ́ sá ti ń bá pẹ́ran tó bá ń lórúkọ Jésù nǹkan. bàkàtà bí ni ó lórúkọ ọ̀zẹ́yẹ táàsì máa jẹ àwọn náà dárúkọ tí bá àjẹ tó bá jẹ́ pé ẹ̀yin wọ ilé oúnjẹ wọ́n bá ń sáńjẹ wá tí gbogbo ẹ náà lẹ́ẹ̀ máa béèrè ẹjọ́ ìyọ́ lóúnjẹ ta ló dú ẹran yìí àbẹ̀ rà lọ́jà ńláwọn rà lórí àwọn tí ń kiri ẹran yìí ẹ wàá lọ sọ́dọ̀ àwọn tí ń pẹran ta lù ẹ̀yin ti yẹn wá ń àwọn ta ni máa dúró ẹran lẹ̀ yìí ẹ ṣàlàyé fún abúlé ẹ máa dúró ẹ máa dárúkọ ọlọ́ wàhálà yẹn ti pọ̀ jù wàhálà yẹn ti pọ̀ jù sọ ó ṣe tó bẹ̀ gan ìsọnù pọ̀ ìsọnù pọ̀ torí ẹ̀ ó ti tó sí ẹran tí wọ́n rí hàn tó rí nínú oúnjẹ tó ra tó ọmọ bá ṣe jù tó ọmọ bá dárúkọ ọlọ́ọ̀sùn fún ọ̀dá sí i anabi sallallahu alaihi wasallam sọ pé. اذكروا اسم الله اذكروا اسم الله عليه أنتم وقلوا أن يدارك الله فعلا كما جاء tòlẹ́ngbà tó délé oúnjẹ tán tẹ ẹran fún ọ wọn mà bá dárúkọ aláàtọ̀ fún ọ̀dà sí kó tó di ẹran sọ pé kí ni bísíńlá ó ti tó ọ. èso túmọ̀ sí pé nítorí pé wọ́n mẹ́ni tó gbé ẹran ìyá sí pé bá ti dé ilé oúnjẹ ọ̀sán pé ṣé wàrà wà torí pé wàrà kò bùkátà dúdú àbẹ́já ẹja kò bùkátà dúdú ẹran wọ ọjà àbúrò máa fi àjẹrà rẹ kọ́mọ tẹran náà ó ń ṣe iye méjì náà dárúkọ ọlọ́ àbí wọn dárúkọ ọlọ́ kí lọ́ sọ bísíǹlà eléyìí ń jẹba tẹ́sí mọ̀ pé ẹran tán sọ pé ẹ dárúkọ ọlọ́ àtúntẹ tó jẹ ó ní í ṣe pẹ̀lú pé Allahu azza wa ó ṣe jíjẹ ẹgbẹ́ ẹran bẹ́ẹ̀ lẹ́tọ̀ ẹran màlúù ẹran ràkúnmí ẹran àbúta ẹran ehoro ẹran adìẹ ẹran tòlótòló ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yàtọ̀ ajá wọ́n á ajá sínú abọ́ fún wá o bí sínú ẹ̀kọ́ sọ́dẹ̀ tán. nítorí pé olúwa ṣe máa jẹ́ ní ìwọ̀ títí torí pé tó máa fẹ́ tí wọ́n dáhùn ìdárúkọ ọ̀gbọ́n ọba àti bísínílà nígbàgbà ọ̀ràn láti sọ ajá dẹ̀ tọ̀. àbẹ́rẹ́ ẹlẹ́dẹ̀ wọ́n á sọ pé ìwọ imam wọ́n lọ́ba apẹlẹ́dẹ̀ nítorí pé olúwa tọ́ fáwọn mùsùlùmí náà láti jẹ àwùjọ bíi lẹ́yà. wọ́n gbọ́dọ̀ dán wò kódà Islam sọ pé àwọn tí ń tẹ́lẹ́dẹ̀ ti ń tajà ọgbọ́dọ̀ jẹ́ pé ibi tó dájú gbédégbé wọn ti máa ta tí ọgbọ́dọ̀ dàpọ̀ mọ́bi ká ti ń tẹran tọ́tọ́ torí kí àwọn èèyàn ọmọ máa ṣe ẹlẹ́dẹ̀ rà fún ẹran gidi kọ́mọ máa ṣe ajá rà fún ẹran tọ́tọ́ ọgbọ́dọ̀ wà ń tòsí ara wọn ọgbọ́dọ̀ wà ń tòsí ara wọn rárá alhamdulilayi ẹ̀yin náà rí láwọn ìlú táwọn ajẹlẹ́dẹ̀ bá wà àwọn náà ti dárú rẹ̀ mọ̀ àwọn náà ti dárú ẹ̀ mọ̀ ẹ̀rí pé láwọn àdúgbò kọ̀ọ̀kan àwọn èèyàn ti wọ̀n ká ẹlẹ́dẹ̀ làwọn lẹ́yìn ta wọn náà ọ̀kúndùn ẹran ọ̀màlú ojú rẹ̀ ọ̀sálẹ̀ ọ̀kàn yìí kan pàṣẹ kìíní kan sórí tábìlì láfẹ́ bá ń ta ẹlẹ́dẹ̀gbẹ̀ta náírà àfa ọ̀rẹ́ ẹlẹ́dẹ̀ rí ọ̀rà kan lọ́sẹ̀ máa béèrè kọ́dọ̀ lè béèrè lọ́dọ̀ tó ń lọ ẹran ìwọlẹ̀ ń tà yìí wọ́n á lè ló kọ̀ọ̀kan tí wọ́n ń pè o wọn ò ní pẹ́lẹ́dẹ̀ o wọ́n lè pé kìíní kan ẹlẹ́kẹ̀rú wọ́n lè pé kìíní kan wọ́n mọ̀ pé wọ́n lẹ́lẹ́kẹ̀rú ló pé ìgbédèdè bẹ́ẹ̀ kí lẹ́lẹ́kẹ̀rú wọ́n ní àwọn èdè kẹta ń lò fún wa àwọn tí ń jajá náà ń pè lájá wọ́n ló kọ̀ọ̀kan tá ń lò fún tòun ó béèrè ẹrin ìwọlé léyìí o torí mo rí fáwọn ẹlẹ́ran ọ̀pọ̀ nítòsí ní o ha gba ẹran yìí ọwọ́ àbáwọn àjẹlẹ́dẹ̀ mi o ẹlẹ́dẹ̀ mi lédè kúkúrú o <laughs> Allahu akbar eléyìí jẹ́ bí ti jẹ́ ń o ẹran tí wọ́n ń ṣe méjì tí wọ́n dárúkọ Allah àbí wọ́n dárúkọ kí ló ṣe bisimilá eléyìí ń jẹba torí ẹ eléyìí ọ̀nà àbáyọ ńlá ni fún wa nígbà tá à ń bá yọ wò pé tí wọ́n dárúkọ Allah àbí wọ́n dárúkọ Allah ọ̀fẹ́ràn kan báwo ṣe bísímìlá tó bá yẹ pé lu àwọn mùsùlùmí la wà tó yẹ pé gbogbo èèyàn lórílẹ̀ mùsùlùmí ni wọ́n àbùkátà pé tá bá fẹ́ di ara ń bẹ̀ ká tẹ̀sẹ̀ máa ṣe bísímìlá àyàfi tí wọ́n bá ń wò pé wọ́n ti di kèfèrí tó bá lẹ́rìí látọ̀dọ̀ Allah tọ̀lẹ́ ẹ̀rí látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam tí èsè tẹ̀kẹ̀fìrí láwọn tẹ̀kẹ̀fìrí wọn ara wàhálà tó bá wọn mu nígbà tó bá bára rẹ láwùjọ kan ní gbogbo wọn tètè rí mu wọn ọmọ wa gàrí mu àbí kọ́ ọmọ sẹ́ẹ̀bà ìdọ̀rí pé àwọn kèfèrí ló jẹun kèfèrí náà ní gbogbo nǹkan oní gbogbo wọn ti di kèfèrí ẹ wo wàhálà tó kóra rẹ̀ eléyìí jẹba ẹni tó jọ wà lánàá ó ní mùsùlùmí ni ọwọ́ àṣẹ lónìí ó ló ti kèfèrí òun ló ti wá jẹ ẹran tí ń bẹ lé wọn ò sì jẹran lé yàtọ̀ yọ lọ dànù àbí onídàánù ó ti tẹ̀ra rẹ̀ nígbà ẹran tí wọ́n tó torí àkídà burúkú àkídà ṣètọ́níyà torí délé òfin ẹ̀sìn Islam ìrọ̀rùn lọ́gbàdé fáwọn ẹni tó bá ń tẹ̀lé oríire ń bẹ́ńbẹ́ fáwọn tó bá dúró kó lọ ẹlẹ́dàá wa kó má sùn wá darí kó sùn wá lọ́nà subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Então lá no jogo. Olha bẹ̀rẹ̀ sí jẹun só wá gbé ti eléyìí tí ó ní ṣe pẹ̀lú ara tí yàn sí iye méjì nínú. orúkọ ẹsẹ̀ méjì ń pa ẹran ẹsẹ̀ méjì ń pa ẹran ẹ bẹ̀rẹ̀ sí jẹun pẹ̀lú bísíńlá lọ́la tó ti gàrí la fẹ́ mu omi lásán la mu ẹ̀bà la fẹ́ àmàlà la fẹ́ sàn a bẹ̀rẹ̀ pẹ̀lú bísíńlá ní ìsinyìí lẹ́fẹ́ wá jẹun ẹ̀ ń ṣe méjì lórí ẹran àtẹ̀bá kọ́kọ́ fẹ́ jẹ́ ẹsẹ̀ fífún ìlà òtítọ́. Assalamu alaikum. wọ́n sọ pé ọkọ àwọn àwọn ti jọ sọ sí wípé bóyá wèé kan ni wọ́n fa àwọn fún sọ̀dáàkì àwọn láti jẹ́ ọkọ wa ń sọ pé àwọn òríwì ọ̀hún àwọn rí pé sáwọn lè change ẹ̀ sí pé káwọn fi gba owó àbí nǹkan mi. lọ́pọ̀ ah, bá wá tó wá sí nǹkan tí ó kàn lábẹ́ òfin ṣẹ̀ríyà ẹ máa sọ pé ìwé yìí là ní sọ̀dà ṣẹlẹ̀ àgbà nítorí pé ìwé yìí lóòótọ́ ti sòwò àmọ́ lè dówó nítorí pé ọ̀tẹ̀ wa lọ́wọ́ àti ńgbà tá a náwó tá a fi rà táwọn náà bá sílẹ̀ fún yàn yóò sanwó ìdíṣẹ́lẹ̀ àsọ pé sọ̀dá àti lè dówó àti ní èso owó tó lè dówó àwọn aríwèé nínú obìnrin ti fẹ́ gbà ń sọ̀dà wọ́n lo òfin qiyamul mutlaqa báwo la ṣe máa ń bí nǹkan bá bàjẹ́ fún yàn nǹkan bá bàjẹ́ fún yàn nǹkan yín gangan irú rẹ̀ lọ́lọ́ wá wa ìyẹn nígbà ìwé ìṣerúwé yìí wà èyí tó kọ wọn lè yàtọ̀ ṣùgbọ́n nǹkan náà ni wọ́n jọ sọ àárín ìgbà náà lọ́kàn alqiyma iye rẹ̀ ni wọ́n san fóbìnrin kò bùkátà pé kó tún sọ nǹkan mi èló ni ìwé o tó bá gbé ńgbà tí obìnrin yẹn fi tọrọ ọ̀wé tí ẹ̀ bá fẹ́ rà five hundred thousand ní báyìí ìwé yẹn ti di two hundred naira èló ni ọgbà iye owó òwe ni ọgbà torí pé wọ́n lọ sọ pé ìwé lọ́n fẹ́ o tí wọ́n bá ti wá di hundred million kí ni ọgbà ìwà ọkọ̀ náà kò múra dáadáa ẹgbẹ́ ló ti ní ìta. Assalamu alaikum. Hmm, àwọn tí wọ́n fẹ́ pẹran ẹrẹ tí wọ́n pa yẹn àgbà tí wọ́n ń dú lọ ọbẹ̀ ògì dáadáa ẹnìkan tó wá fún ní ọbẹ̀ mi tó fi kọ̀ntínú dúdú yẹn yí kókò gé. tó bá jẹ́ pé ọbẹ̀ táwọn kọ̀ọ̀kan tó gbẹ́ran lọ kò mú dáadáa ẹlòmí àlọ́ mọ́bẹ̀ ní ìwà tó mú. Tí ẹni tí ń dú ẹran lọ yún tí ò bá ti lè gbé ọwọ́ rẹ̀ sókè láti sọ ipò ń fẹ́ pààrọ̀ ọ̀bẹ. Jọ́kí bí ṣe ń tu lọ náà ni wọ́n fọ̀ bẹ́ẹ̀ ní ìfilọ́wọ́ láì jẹ́ pọ́ gbọ́wọ́ sókè ẹran òdòkùn bèbè. Àmọ́ tó bá ti tó kọ́ fẹ́ pààrọ̀ ọ̀bẹ òun kọ́kọ́ gbọ́wọ́ tún á gbọ́wọ́ padà ó ti dòkú gbèsè lábẹ́ òfin ṣẹlẹ̀ à. nítorí pé ẹtì àjẹ́ ẹranko bàjẹ́ lójú ọ̀nà pẹ̀fẹ́ ju ẹ̀ ju ìyà lásán lẹ ti jẹ́ kó tó di pẹ́ padà wá ju nítorí wọn fẹ́ ẹran dòkú gbèsè ọ̀kan nínú rẹ̀ ni ẹni tí ń fi ọ̀ràn gbọ́dọ̀ gbọ́ sókè ọmọ àdúlọ náà ni kápẹ́ bọ́ọ̀bù ẹ̀yìn òfin mú náà ẹ ti ṣàtìṣe o àmọ́ máa rẹ lọ máa rẹ lọ ọmọ rẹ lọ tó fi rẹ já tó bá jẹ́ pé pé ọbẹ̀ yóò mú rárá bẹ́ẹ̀ ṣe rẹ lọ bẹ́ẹ̀ ṣe rẹ lọ ẹ tó fún yín lọ́bẹ̀ mi yóò fi bọ̀ yín lọ́wọ́ yóò gbàtà kọ́kọ́ kúrò ẹ̀ rẹ lọ lẹ́yìn ìgbà ló ti dé. Assalamu alaikum. alágbàáni tí ó kú tí wá lórúkọ tó ní sí ara pé ẹni báyìí ni kó wẹ̀ ọ́n tí ẹni ẹni báyìí náà dé. bí a kò fi ń ṣe kò sínú mọ̀lẹ́bí ànígbà àti tó bá kú kò sí ẹnì kankan tó lè wà nù mọ̀lẹ́bí jọba àti sàlàyé pé tó bá wẹ̀ tó bá jọ kọ tó wẹ̀ yàwó tó bá jọ yàwó tó wẹ̀ kọ tó bá kọ́ kùnrin ni àwọn tó káwọn ọkùnrin tó wẹ̀ kọ́ jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ àwọn tó fẹ́ràn rẹ̀ tán lànà nínú wọn tó bá jóbìnrin ni tọkọ rẹ̀ bá yẹ ní wọ́n fẹ́ràn rẹ̀ tán láàánú rẹ̀ náà wò. wọ́n wá ti béèrè pé àwọn ilé ìwẹ̀ kú wa tẹ́tọ́ máa ń dálẹ̀ ibi tó kù bá kú wọ́n gbé wa wọ́n wẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọ́n máa ń ṣe sí mọ́ṣáláṣí bí wọ́n máa ń ṣe nílé ìwẹ̀ kú mọ́ṣáláṣí níbi. a ṣe síbẹ̀ nítorí pé tó kù bá kú ọmọ kan àbáwọn kan nínú àwọn ọmọ tí ó wá ni wọ́n wẹ̀ ń. àwa ṣe síbẹ̀ pé sẹ́yìn ọ̀bá níbi tọ́rọ̀ yín lọ́rùn tẹ́tí lé wẹ òkú yín ní rọrùn ẹ máa gbẹ bọ̀ wá mọ́sálásí ibi tẹ́tẹ̀sí tẹ́tù wẹ̀ ní rọrùn tẹ́tù gbé kómẹ̀ tẹ́tù gbé sáyè kejì níbi tẹ́tù fasọ sí lára gbogbo ẹ̀ lọ́wọ́ àǹdẹ̀. láwọn lókè àti nàìjíríà ń dé wọ́n lè dárú ẹ lẹ̀ pẹ́pẹ́ táwọn ti ṣiṣẹ́ rìn àwọn ń bá wọn wẹ̀ nígbà tó bá tó dupá àrí màdàbí tí ó fẹ́ràn òkú yẹn tó láàánú rẹ̀ ìgbà náà ló tó yẹ ká máa gbókùn lọ sí ibi tí wọ́n ti wẹ̀. àbá ní mọ̀lẹ́bí wọ́n fẹ́ràn rẹ̀ wọ́n láàánú rẹ̀ ṣùgbọ́n wọ́n láyà wọ́n láyà láti dúró wẹ̀ mí lè kó wọn máa lálàkàlà lójúmọ́ ìgbà náà tó bá lọ gbé fara ta àwọn ará àta wọn wọ́n gbọ́dọ̀ bẹ̀rù wọn ò yọ ní tí wọ́n fi bò ó láàrin ìdodo sórúnkún rẹ̀ ìgbà tá à ń sì ń bọ àrùn ìdodo sórúnkún rẹ̀ ọ̀gbọ́dọ̀ jẹ́ kí wọ́n ti yọ gbogbo aṣọ kúrò lára rẹ̀ wọ́n ti kọ́kọ́ bo ìdodo sórúnkún wọ́n tó bọ́ aṣọ bá bẹ́ nǹkan ti bóyìn tó bá ti sílẹ̀ nṣọ́ àwọn àkókò. ẹni tí ó ń sin àwọn ẹran bẹ́ẹ̀ ó sin màálù àbọ̀ ń sin àwọn ẹran wọ́n sọ pé àwọn ẹran yẹn ó máa ń kó sílé so wá ń fi ajá fi ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó bá ń dà wọn lọ. kò sí nǹkan tó burú tó bá ti sọ anábì sallallahu alaihi wasallam ó lẹ́nu sẹ́ni tó bá ń lé ajá bí èsì ajá tàǹtí ń fi ọ̀dẹ̀ ẹranko nínú gbó bí èsì èsì ajá tàǹtí ń da ẹran bí èsì èsì ajá tàǹtí ń gbin kó kìrọ̀ yọ máa dínkù nínú ẹ̀sán rẹ̀ lójoojúmọ́ ẹsẹ̀rí pèrọ̀ fún àdéhùn kàkàlánà àdéhùn kan sọ pé mẹ́tìlọ ìjọ́dọ̀lẹ̀ làwọn yìí ó dàbí òkè ńlá àdéhùn kan sọ pé mẹ́tìlọ ẹ̀hẹ̀ ó dàbí òkè ẹ̀hẹ̀ àmẹ́rin wa ni dáadáa wa tí a dúró iná máa dínkù lójoojúmọ́ nínú dáadáa àmọ́ tó wá pa ẹranko òun ti ń dá màálù òun ti ń dá gùtà wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ sọ ìsìláàmù gbà dípò ẹnìkan máa tẹ̀lé màálù ẹnìkan máa tẹ̀lé ẹran ajá náà máa dà wọn yóò dà wọn lọ yóò tún dà wọn wá ní. Wọ́n rí kan tù. Àwọn ní àwọn níyàwó méjì, àwọn sì máa ń pín wọn fún ọlọ́jọ́ kọ̀ọ̀kan. Ẹnìkan wá ti lọ sí àjì, wọ́n lò bá bí ọ̀sẹ̀ mẹ́ta mẹ́. Ṣé tó bá dé àǹfààní wà káwọn lo bí ọjọ́ díẹ̀ pẹ̀lú ẹ̀ fún alẹ́ àbúrò kan náà ní ọlẹ́tọ̀ sí? Nígbà tí o ti ṣe pé àwọn ni wọ́n ní kọ́ lọ hajj, ìṣe àwọn ọlọ́lọ́ jẹ́ òun lọ lọ sí hajj láti lọ ṣe hajj tó jọ ara yàn lórí ẹ̀ yìí ṣe tí ọpọlọ lọ jẹ́ àwọn ọjọ́ yẹn ti lọ gbé nígbà tó bá dé ni wọ́n máa fún ọjọ́ là. Um, bàbá tó fi ọmọ ní ọkọ fi wọ́n pé wọ́n wà mọ̀ pé bàbá yìí ọ̀nà zina ló gbà bí ọmọ yẹn tó jẹ́ pé àgbàdo sì ti fi lọ́kọ ó ti wọ bí ọdún márùn-ún lọ sẹ́yìn. ẹ ṣe àkànṣe ẹ ṣàtúnṣe nígbà tí ẹ bá ti mọ̀ àìmọ̀kànnà ìdènà lọ́gbà fihàn kò ní sọ gbígbépọ̀ obìnrin yẹn pọ̀lọ́kùnrin yẹn dìdìnà kò sì ní sọ àwọn ọmọdọ́mọ dìdìnà àti tẹ́ ẹ bá ṣàtúnṣe ní kí á tẹ gbọ́. irú rẹ̀ ti pọ̀ láwùjọ àwọn bàbá tó ṣe é pé wọn ò bímọ gbọ̀nà tọ́tọ́ wọn àbí ma gbọ̀nà tọkọ náà sí náà wọ́n gbà bí ma. ó gbọ́dọ̀ lómi bọ́ mo sọ pé ọmọ tí ìyàwó tó ń nílé sọ pé òun kọ́ lọ nǹkan kò ní yà òun lẹ́nu tó bá tún sọ pé àwọn míì náà tún wà sí ìsọmọ òun nínú àwọn ọmọ òun kí ló dé bàbá kan dáhùn ó ní gbogbo ìgbà táwọn ń fẹ́ obìnrin. wọn ń ranù làwọn òun ò lè sọ yí obìnrin tó ń bá sùn tó eléyìí náà gan òun gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nígbà wọn kò sẹ́nu pé ọ̀rọ̀ yẹn gba ìbéèrè ńlá torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tá ń pè lọ́mọ àwọn sọ ọmọ àwọn ọmọ jì náà ni wọ́n ọ̀pọ̀ láwùjọ Yorùbá yìí tí ìdílé ayé ń jẹ̀ta Allah fún káwọn àlẹ ayé lónìí a lè fi àná àtòmí ti àpèjúwe kí ni ṣẹlẹ̀ lánàá ìdìnnà pọ̀ bàjẹ́ láwùjọ Yorùbá ó sì tún pọ̀ bàjẹ́ dòní ẹni tó ń gbà sẹ́yìn ń gbìyànjú pé àwọn ẹlẹ́fẹ́fẹ́ àwọn ẹlòmíràn máa fi ń ṣe ẹ̀yẹ ni ṣẹ́gbẹ́ ẹlẹ́fẹ́ kí ni bàbá aláná rò ó kì mọ́lẹ̀ tó kù àbẹ́ ẹ̀kọ́ láì ṣe kó kì í tó mọ́lẹ̀ ṣé bí àwùjọ Yorùbá yìí náà láti máa gbọ́ bàbá tí wọ́n máa sọ fọ́mọ rẹ̀ ìgbà tó máa ń pè báyìí ni mo fẹ́ fẹ́yàwó onítọ̀ bá tóbi ní tẹ ẹnu kọ́ ló fi sọ fún mi. ọmọ ní ìgbọ́ Yorùbá ó ní ìyá rẹ̀ yọ sàlàyé kan ṣé báwọn ti fẹ́yàwó ni ó kì í mọ́lẹ̀ ń bọ̀ bá lóyún mo tó mọ̀ kó tọ́kùn ẹ̀gbọ́rọ̀ bẹ́ẹ̀ ni agbọ́nka bàbá tó sọ fọ́mọ rẹ̀ dùnmí náà wípé òtún tọkọ ní tọba tọkọ ní inú rẹ̀ ní ọ̀sàlàyé fún mi ìbàjẹ́ yẹn pọ̀ ìbàjẹ́ yẹn pọ̀ àyè ò bá kí ni wọ́n sọ wọ́n lẹ́ni tó bá ti bímọ fún mi ọkọ̀ jáde ẹni wọ́n túmọ̀ sí pé ìbàjẹ́ pọ̀ àwọn ọ̀ka kásẹ̀tẹ̀ so yìí ká tó lẹ́tọ̀ọ́ sóbìnrin wọn ọ̀ka fún wọn kà fún rárá rárá lónìí nǹkan ìgbà tí wọn náà fẹ́ yàwó tó bọ́ ní kọ́ máa wálé ní sátidé sọ́ndé bẹ́ẹ̀ ni abẹ́kọ̀ ẹlòmíì sọ tiẹ̀ ní sátidé ẹlòmíì sọ́ndé ni kí ni ọmọ wa ṣe lọ́mọ àbọ̀ ọkọ sọ ẹgbọ́rọ̀ láì sálágbàfọ̀ ọmọ tó ti fẹ̀ kò sì sí tàbí ṣùgbọ́n ọkùnrin kan obìnrin kan níbi kan tí wọ́n ṣẹlẹ̀ jìnnà ní ọ̀padà máa ṣẹlẹ̀ kẹ́sì máa wo gbogbo ẹni tí ń ṣe jìnnà àwọn obìnrin yẹn padà wù wọn kódà tó bá tó bá tó bá fi sọ́dọ̀ lọ́jọ́ ń pé lórúkọ ọkọ àti ìyàwó zina yóò máa rùn sí ojoojúmọ́ ni tó zina yẹn pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n ń bí wọn yẹn wọ́n máa zina lọ́pọ̀ nù wọn tó àwọn ń dìde ní ìsìn ẹ bẹ̀rù Allah ẹ máa fẹ́ yàwó náà ni kó tó di pé wọn lásọ̀wọ̀ zina adùnsẹ́jú mẹ́ta ni àbámà láéláé àbámà láéláé ọmọ mi jọ màá rẹ kí lọ kí èrè wó lọ́jọ́ èrè wó lọ́jọ́ irú rẹ̀ náà nìbéèrè tẹ̀sí ọkọ ọmọ tí ìfọmọ rẹ lọ́kọ̀ ìgbà yẹn àmọ́ ń bí kanjú ni bí wà ń wára ni báwọn bàbá àwọn ọmọbìnrin náà ni wọ́n takú wọn lé àníjọ fẹ́ẹ́. torí pé nínú àwọn nke tá à ń tún máa ń gbọ́ oní ẹni pé bàbá rẹ̀ ó gbìyànjú láti fi gbogbo ìyànjú tó wá gbà àwọn bàbá obìnrin wọn ọ̀jọ́ ń ṣeéṣe wípé òní fẹ́ màmí láíláí àti èmi àti bàbá rẹ̀ ọ̀tá ni wá ẹgbọ́rọ̀ torí pé bàbá àti bàbá ń wọn ìgbà tí wọ́n bá wó tuntun pé àwọn ti nífẹ̀ẹ́ ara wọn kọjá wèrè tí bàbá rẹ̀ ń fi o wọn bá ara wọn mú. yọ̀bà tó ní àìmọyerú rẹ̀ yẹn rẹ náà ni obìnrin tí wọ́n wá wọn ní kí wọ́n bá wọn tó kálukú ti kọ́ ọmọ rẹ̀ wá ìyàwó mẹ́fà tóun ní Islam kọkọ gba kéèyàn jẹ́ obìnrin kẹfà obìnrin karùn ọkùnrin kan pé torí àwọn ọmọ pẹ̀lú serú béèrè báyìí àwọn náà pẹ̀lú lọ ẹ̀ka wò wọ́n bá ti yọ fọ́tò tó ń jọ wọ́n so ìdí ní bàbá ìmáàmù ló àwọn ènìyàn ló so yìí. tẹ́lẹ̀ yìí wá sọ ìyàwó karùn-ún lẹ́tọ̀ wọ́n fẹ́ ìyàwó kẹfà dẹ̀tọ́. ẹ dákun ẹ wá wò ìyàwó karùn-ún ọkọ ọmọ méjì lẹ́yìn ìyàwó kẹfà òun náà fi mọ márùn-ún tẹ bá fi méje kẹfì kún márùn ọdọ ọmọ mélòó ọmọ méjì lájọ máa jìnnà àwọn sọ pé ẹni tó bá sọ fáwọn òní jogún àwọn ò ní ká tó sí ọ̀yàn jí. ọlọ́ ẹ wá kọ́ wa. orí ẹ̀ ló ti jẹ́ ìdílé yẹn pọ̀ ó ti pọ̀ jù ó ti pọ̀ jù. tí a bá fẹ́ pín ogún a máa ń ṣèbéèrè. kálá kọ́ bí ọ̀nà ìjàdì yóò ti rí ìkàtí. Táàmì àwọ̀ àkọ́kọ́ ọ̀nà ìjàdì èmi nì. Yọ so ìgbì fún kó tó di pé ọkọ mi àfọ̀gbà àkọ́kọ́ rẹ̀ pọ̀ àní gbogbo lẹ́tọ̀ so yìí. Dẹ́gbà rí tọrọ kọlu ra o. Ó lè jẹ́ dàbí máa tàbí tuntun náà. Irú rẹ̀ pọ̀, irú rẹ̀ pọ̀ àwọn èèyàn ti ń dìde ẹ̀yin láǹfààní àti gbẹ́sìn yìí irú èyí ò sí tẹ́lẹ̀ wọ́n yẹ kí tètè wa ìhùwàsí wa ó dájú táwọn bàbá wa lọ. nítorí báwọn báwọn ṣe rí ilé ayé ni wọ́n ṣe sọ ẹ̀yin alhamdulillah mo gbà láti jọ já títí nǹkan kan ṣẹlẹ̀ láàrin wa tóbi nǹkan tó ọba ti so ìdí lórí ẹ̀. níṣẹ́ mọ̀ gbọ́ téèyàn máa bèrè. wípé ọmọ òun ti rẹ́ni tó fẹ́ fẹ́ àmọ́ àwọn òtún ìṣòro táwọn ilé yọ̀ǹda fúnkọ́ dáná fún Ramadan ṣé ìbéèrè sẹ́mi tó báwọn náà ṣe sáyé nù ẹ̀ ọ́ wá fẹ́ sírù rẹ̀ náà fún ọmọ ńgbà tó bìnrin bá wá dáná fọ̀ ẹ̀ sì ń jọ sọ òrùlé kan náà báwọn tó aburú ẹ bá sì doyún ẹ kò máa gbọ́dọ̀ wọn ti mọ̀ pé mo fẹ́ fẹ́ náà obìnrin gbogbo ara ló wọn ti mọ̀ òkè kí á ní gbà yín rò kà ìbẹ́ yìí náà ti mọ̀ pé kejì náà èyí náà ní ìfẹ́ ìyàwó ike ike ẹni tó so igi èyí bàbá ọmọ ẹ ìta wa ti wá mà tí wọn ti sùn bó lẹsẹ mà a ti mà ní ìsìnkú bàbá yẹn ọ̀nà ìsìnà lọ́gbà tí ọmọ yẹn tẹ bá sọ fún pé bàbá báyìí ẹ̀yin kọ́ ni bàbá ẹ̀ nítorí ìdí tọ́ba wọlé tọ́ba ló ń bọ̀ ọ lè má dà o ẹ̀fẹ́ ẹ̀fẹ́ ya ọmọ òun kò lẹ́yìn òun nǹkan tẹ́ màá ti ní pé ẹ jẹ́ kó òun ṣe gírámà rẹ̀ tó fẹ́ ṣe ẹ wàá padà wá olùmọ̀ ẹ̀sìn kọ́ bá wọn sọ òwì díẹ̀ tí òfin ní já sí pé wọ́n lọ gbégbé ìná àmọ́ sẹ́yìn bá ní lálá gbọ́ngàdá èyí ti bàbá rẹ̀ kò ní so ìdì ọmọ wọn máa gbélé rẹ̀ tẹ̀jọ́ parí dírámà rẹ̀ lọ́wọ́ ti parí níjọ́ kó tó di pé ìyàwó àtọkọ lọ ẹ̀yẹn bá wọn so ìdì bìwé láyé sí ìsìlámù ìyá nítorí pé ọmọ yẹn tẹ́lẹ̀ náà ó ti dẹni tó ti pé ọ̀kan náà aṣáájú mùsùlùmí yóò fi lọ́kọ kò lórí ọ̀nà ìsìlámù fún gbogbo ẹran tí àwọn ọdẹ máa ń pàtó ẹ pé bí àwọn olù ní kò mà láàrín òfin wíkì wọ́n ṣẹ̀ wá dù. mọ̀ ọ́n torí lórí pápá náà bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. tó bá pẹ́ kò tí òkú wọ́n سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب